ibi tí yẹn bá ti mìíràn àbí tó bá tó rá ṣéèkì díẹ̀ ẹ̀yẹ̀ yẹn fò bẹ́ẹ̀ lára wọn ṣe máa bẹ̀lẹ̀ lórí irun nínú tọ́dẹ̀ tó jẹ́ nú àwọn ọ̀ràn ìyàrún náà ni pé kòṣó ká farabalẹ̀ lórí irun yẹn so à ń rọ́ka à ń kíka bọ́nú ara wọn nǹkan yẹn eléyìí kò bá ṣẹ̀rá Islam tí yẹn bá ń kírun alhamdulillah báàbù irun náà la fẹ́ bẹ̀rẹ̀ ní àárọ̀ yìí wàlà allah àwọn àlàyé ò wá lórí bó ṣe yẹ kí a máa ṣe nígbà tá a bá wà lórí irun ọlọ́run kò fọ̀rọ̀ rẹ̀ yìí wá Ah, alhamdulillah wasalatu wasalamu ala rasulillah tírà tí a máa fi fèdánlẹ́kọ̀ọ́ fúnra wa ní òwúrọ̀ tó ní oná ní alwajizu fi fíkẹ̀ẹ́ sunna wal kitabil aziz àfáà tó ṣe tabbatẹ̀rù kíkójọ tírà iná ní abdul aziz bun badawi báàbù tí a fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́rọ̀ yìí oní kitabu salat ah, tàbá ní as-salat òun náà ní tá ń pè ní ìrun lédè àbínibí títí wa ìrun yìí ó ṣe pàtàkì nígbésí ayé mùsùlùmí ìrun yìí náà ní orígun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn orígun Islam kẹba sí mọ̀ wípé orígun Islam márùn-ún ni ìrun náà ní orígun ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí tàgbà kálímà la ilaha illallahu muhammadu rasulullahi gbọ́ èyí tó túkù náà ni irun irun yìí o náà ni ìjọsìn kan tó se pé kò sígbà kan tó fi ọmọ ènìyàn sílẹ̀ àbí tọ́mọ ènìyàn gbọ́dọ̀ fi kalẹ̀ níwọ̀n ìgbà tí yẹn bá ti sẹ̀mí tó sì ní làákàì àwọn orígun islam yòókù àbáwọn ìjọsìn yòókù ó o se kí nǹkan nkaka ó kó múyàn láti má ṣe lápèjúwe hajj lílọ ẹni tí ò bá lówó kò pọn dandan kó lọ sí hajj ààwẹ̀ Ramadan tí ò bá lálàáfíà àbáwọn uzuru tó lè mọ́mú ní kí àmì kó lè mọ́mú ní gbà wà bẹ́ẹ̀ náà ní zaka ṣùgbọ́n ìmánì lẹ́yìn gbàtà bá ti rí ìmánì kò sí kankan tó lè mọ́mú ní kírun ní tó lè mọ́mú yàn kírun náà ni pé tí ò bá sẹ́mi lára èèyàn mọ́ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìyẹn nǹkan tí ń ṣe wọ́n ọlọ́run má fi àárẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa irun yìí ṣe pàtàkì débi wípé anábi sallallahu aléhi wa áàlì wasalam nígbà tó fẹ́ kó láyé irun ń bẹ nínú àwọn wà sí àgbẹ̀yìn tó ṣe ìmọ̀ràn àgbẹ̀yìn tó fàlẹ̀ ọmọ yìí anábi ni as-salatu wa ma malakat aymanukum nínú àwọn ọ̀rọ̀ tánábi sọ gbẹ̀yìn tó fi kó láyé ni as-salatu wa ma malakat aymanukum ah ẹ mójútó irun fa irun dọwọ́ yín àti nǹkan tí ọwọ́ ọ̀tún yín ní kápálé lórí ẹ̀wà rírùn yìí anábì sallallahu aléhi wa alihi wa sallam kò fẹ́ ká kí bó ṣe wù wá ló ń gá fi sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe ń kírun irun tí ó ṣe ní láǹfààní òná ni irun sáà kí bá náàbì ṣe kí àbí tó jọ tànábì sallallahu aléhi wa alihi wasalam bóò ni irun wá sí fẹ́ jọ tànábì bóò la sí fẹ́ kírun tí ó sì jọ tànábì àti ká kọ́ nípa rẹ̀ ká mọ̀ ń rẹ̀ so báàbù tó wá fẹ́ kọ́ wa nípa àlámọ̀rí ìrun náà la fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ yìí ọlọ́mọ́sà jẹ́ kó yé wa ju bí a sì máa ṣàlàyé ẹ̀ fúnra wa lọ àfáà ní kìtáàbù sọ̀rà àtírà tó fẹ́ sọ nípa àrùn àbí báàbù àkọlé tó fẹ́ sọ nípa àrùn àfáà ní asọ́láàtù lọ́gàtàn khairi àfáà ní sẹ́rí ìrun nínú èdè tàbáníkà sọ ìtumọ̀ ìrun lédè ìtumọ̀ rẹ̀ náà ni àdúà òbí khairi àdúà dáadáa ìsàdúà orí torí pé qala Allahu ta'ala ọlọ́wọ́bá tọ́lá rẹ̀ ga jùlọ sọ́báyì wa salli alayhim ọlọ́ni sàdúà fún wọn ìtumọ̀ wa salli alayhim náà ni pé sàdúà fún wọn ẹ̀rí pé ńgbà tí ọlọ́run sọ̀rọ̀ nípa wípé kánàbí ó gba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì ọlọ́ni salli alayhim sàdúà fún wọn ai odo ulahum ìtumọ̀ rẹ̀ náà ni pé sàdúà fún wọn wà ṣẹ́rìàn ṣùgbọ́n tá ń pè ní irun nínú ìmá ṣẹ̀ríà yẹn ni pé technical meaning ṣẹ̀rí àmìrì irun akwalun wa af'alun muftatahatun bitakbir muqtatama bitaslim n tá ń pè ní irun nínú ṣẹ̀ríà òun náà ni nínú ẹ̀kọ́ oná làwọn gbólóhùn kan àtàwọn asẹ́ kan muftataha tí ẹ pé a bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ àtàwọn gbólóhùn wọ̀nyí bí tekbir oná ní tekbir tekbiratul ihram iṣẹ́ kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú tekbiratul ihram mukhtatamatu bit taslim tí sì máa parí pẹ̀lú sálámà assalamu alaikum àbí gbogbo bọ́lọ̀má sí ní káfsálámà lẹ́yìn tó bá ṣẹ̀rí àmú bishara iti makhsuso ó tún wá ní àwọn májẹ̀mú tó yẹ pé májẹ̀mú pàtó ni ìrun yìí bó sì bẹ̀rẹ̀ pẹ̀lú takbiratul ihram tó parí pẹ̀lú sálámà ó tún wá ní àwọn májẹ̀mú kan tó yẹ pé dandan ni kárí pẹ̀lú ẹni tí ń kírun yìí wasalawatul ni wọ́n òun ni az-zuhru wal-asru wal-maghrib wal-isha wal-fajr ìrun zuhur ìrun asr ìrun maghrib àti ìrun isha bákanáà ìrun asuba an anas bin malik radiyallahu anhu قال فردت على نبي صلى الله عليه وسلم صلوات الليلة أسري به خمسين ثم نقصت حتى جعلت خمسا ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي wa inna laka bihadhihi li khamsi khamsin ah sayyidina Anas bin Malik wọ́n gba ẹgbà wá wá wípé wọ́n ṣe ìrun ní ọ̀ranyàn fún ànábì sallallahu alaihi wa alihi wa salam ní òru tó rí ìrìn àjò alẹ́ ni yẹni pé wọ́n tàbí bí ṣe ìrìn àjò Isra'i wal Mi'raj Isra'i wal Mi'raj tó ní laylata usriya yẹni pé ní òru tán mú sí ìrìn àjò yàní isra yẹni pé tó rìnrìn àjò láti maka lọ sí jerusalem láti bẹ̀ tọ́lọ̀wọ́n wá ní kí wọ́n gbégun sánmà lọ ní òru ọjọ́ yìí wọ́n wá ṣe ìrun àádọ́ta lọ́rùn àyàn fánàbí wákàtí àádọ́ta wákàtí 50 ó ní bí i àádọ́ta ìrun ni wọ́n ṣe lọ́rọ̀ yẹn fánàbí sallallahu wa alihi wa sallam thumma lẹ́yìn náà ìrun ìwá bẹ̀rẹ̀ sí ní díkọ̀ àwọn wọ́n wá ń dínrùn yìí kù fún kamsan lẹ́yìn náà ti bí pé wọ́n wá sẹ́rùn ikú márùn kù fún àádọ́ta ni wọ́n wá ń dín ikú hatta kamsan títí tó fi di márùn fún àwọn pàṣẹ wá sọ di márùn yìí wọ́n tún wá pè ànábì báyìí pé ya Muhammad rẹ̀ ànábì innahu la yubaddalu l-qawlu ladayya dájúdájú àìyí gbólóhùn padà lọ́dọ̀ tèmi kò sí nǹkan tí máa yí gbólóhùn padà lọ́dọ̀ èmi ọlọ́run subhanahu wa ta'ala wa bẹ́ fún ẹ pẹ̀lú márùn-ún yìí déédéé nǹkan tí ń fún ẹ̀tọ́ bá kí àádọ́ta ẹgbà tí Anas bin Malik tí wọ́n mú wá fún wa níbí báyìí ó ń rí fẹ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìrìn àjò Isra'i wal Mi'raj ti alihi tọ́lọ̀ ní kí màlẹ́kà jìbìrìlù wá mú ìrìn àjò lákọgbéra láti Makka wọ́n ní stopover ní Masjid al-Aqsa gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá náà wá pàdé ànábì ń bẹ̀ màlẹ́kà jìbìrìlù gẹ́gẹ́ ló wá tí ànábì síwájú kókó ṣe ìmáàmù fún wọn ànábì wá kírun fún gbogbo ànábì ọlọ́run láti bẹ̀ wọ́n wá mú nǹkan àgùnkan tá ń pè ní al-Buraq wá mú fánàbì wa Muhammad sallallahu alaihi wa sallam fúlànẹ́bí wá gùn tó wá gùn ju sánmà àwọn afá bí nǹkan agùn yẹn wọn ní ó ju lọ àmọ́ kò tú ẹṣin déédé ibi tójú ẹ bá dé déédé ẹ̀ náà ibi tẹ́sẹ̀ rẹ̀ máa gbé dé tó bá gbẹsẹ kọ̀ọ̀kan báyìí mú ànábì gun lọ tó ń gbà wọn adé wọ kọọkan wọn ò wọn ò màlẹ́kà yóò lò ní malaika jibril tani bẹ pẹ̀lú rẹ̀ yóò muhammad sallallahu aleyhi wasallam tí wọn ránṣẹ́ sí ni yóò ní bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n wọ tó sánmà fún adam alaihi salam bọ́n ṣe ṣe ní sánmà yìí náà ni wọ́n ṣe ní sánmà jibril ni ta bẹ muhammad sí ni ní ni nígbà wọn ò sánmà bá wọ́n bá wọn méjèèjì ní sánmà ẹlẹ́ẹ̀kejì wọ́n sì bẹ́ẹ̀ wọ́n bọ́ sí sánmà ẹlẹ́ẹ̀kẹta wọ́n bá Yusuf wọ́n kó sánmà kẹta wọ́n bọ́ sẹ́lẹ̀ẹ̀kẹrin wọ́n bá ànábì Idris lẹ́gbàtà kò ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n bọ́ sí sánmà ẹlẹ́ẹ̀karùn wọ́n bá Harun lẹ́yìn náà wọ́n bọ́ sí sánmà ẹlẹ́ẹ̀kẹfà bá Musa wọ́n sánmà ẹlẹ́ẹ̀kẹfà wọ́n bọ́ sánmà ẹlẹ́ẹ̀keje wọ́n bá wa Ibrahim alayhi salam tó farati ilé kan ń pè ní Baitul ní tó wá wọ́n fi dín ìròyìn kù fánàbì ní wípé ìbátọ́lọ̀ ń fi ìròyìn tànàbì rẹ tó wá kó tọ́lọ̀ ń sọ gbogbo nǹkan tó fẹ́ sọ fánàbì ibi tí ń gbà tánàbì dé Sidratul tí wọ́n ń padà bọ̀ ń bò kó lọ́dọ̀ Ibrahim ó padà dé ẹlẹ́ẹ̀kẹfà ó bá Musa ibi tí Musa wà anabi musa bá bi léèrè ká ah, kí lọ́lọ́wọ́ bá rẹ̀ fún ẹ kí lọ́lọ́wọ́ bá rẹ̀ sí fún ẹ ló wá sàlàyé pé ó fún ní ìrun àádọ́ta ní gbogbo ojoojúmọ́ àti gbogbo òru musa ní à padà lọ àwọn èèyàn rẹ ò ní lágbára àti ṣe léyìí lọ bá kó túbọ̀ dínkù náà bá padà wa alihi wa nígbà tó padà dọ́dọ̀ wọ́n di ó tún padà dọ́dọ̀ anábì Musa anábì Musa tún sọ nǹkankan ìgbákan náà fún pé àwọn ah, onílé kì bánàbí ṣe ń lọ tí ń pààrà láàrin anábì Musa síbi tí Ọlọ́run subhanahu wa ta'ala ti ń fún ní ìrìn ó wá padà báyẹn lẹ́ẹ̀mẹ́sàn wọ́n wá dẹ́rùn ikú márùn márùn márùn lẹ́ẹ̀mẹ́sàn márùn tó kù gan anábì Musa tó ní kó padà ó ní àà ah, ìlé padà mọ́ ó ti dá báyìí náà ó ti tó báyìí náà

jaa ila rasulillahi sallallahu alaihi wasallam sa'iran ra'si faqala ya rasulallah akhbirni ma farada Allahu alayya min as-salat qala as-salawatul khams illa an tatawwa shay'a arákùnrin kan lárúbáwọ̀ oko ni ó wá bá nàbí sallallahu alayhi wa alihi wa salam arákùnrin ìgbà tí ń bọ̀ irun orí ẹ̀ túká yàní irun orí ẹ̀ ṣe gangan

òun náà ni wákàtí márààrún tí ọlọ́run subhanahu wa ta'ala tó ṣe lọ́nà yàn táyẹ̀ ti dákọ̀ sáfà ti sàlàyé ẹ̀fún wa sẹ́yìn fi din ipò wa ni irun wà nínú ẹ̀sìn ipò wo ni irun wà nínú àlàámàrí ẹ̀sìn wa àbí nígbésí ayé wa an abdullahi ibn umar radiyallahu anhuma qala qala rasulullahi sallallahu alayhi wa sallam بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان وبلغ عبد الله أم عمر صلى ń sàlàyé fún wa báyìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún wa báyìí pé wọ́n ma ẹ̀sìn wọ́n ma sórí àwọn orígun márùn-ún òpó márùn-ún alákọ̀ọ́kọ́ bẹ̀ náà ni pé ṣahádàtì allah ilaha illallah wa anna muhammad rasulullah ìjẹ́rìí pé kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ sí ìjọ́sìn àfọlọ́hun bákan náà pé dájúdájú ẹ̀kẹta ní ká máa yọ zaka wà hajjil bayt ẹlẹ́ẹ̀kẹrin ká lọ sílé ká lọ sí hajjilé olúwa wà sọ́wọ́mi ramadan ẹlẹ́ẹ̀karùn náà ni ká gbàwẹ̀ ramadan àwọn orígun islam márààrún náà ni yàní hadisi yìí àti hadisi àtàmàkì ní hadisi jibril tí jibril wá bá nabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó ní akabiri ní anilé islam àwọn àdísì méjèèjì náà ń sọ fún wa in detail nípa àrùkánu àyà Kùránì náà sọ nípa àwọn orígun irun wọ̀nyí àmọ́ àdísì ti ń sọ fún nípa àwọn orígun ìrun náà àdísì méjèèjì wallahu hukumu tarikiha kí ní ẹni tó bá fi tí ò kí bá sì wípé wọ́n ti ṣàlàyé fún wa nípa ipò pé orígun Islam ẹni bá wá fìrún kalẹ̀ tí ò kí kí ni kò rẹnu sharia islam àfáàní ajima al-muslimuna ala anna man jahada faridata salati faqad kafara wa kharaja anil islam àwọn muslimi wọ́n panupọ̀ ẹmọ́láwọn muslimi náà ni pé àwọn asíwájú àwọn àfà tí ó pé wọ́n tó farati àwọn salaf wọ́n panupọ̀ wípé man jahada faridata sala faqad kafara ẹni bá tako ìjí ọ̀ràn yàrún tó tako wípé irun ẹ̀yí sọ̀ràn yàn gbogbo àwọn àfá àpanupọ̀ wípé káàfìrí ló ń tàn tó bá ní irun kìí sọ̀ràn yàn ni pé kéyìn ó kìí ẹni tó bá wùkú kìí tó bá wùkú mọ́ kìí àwọn àfá ní ìpanupọ̀ wà wípé káàfìrí ló ń wa kharaja anil islam ó sì ti jáde kúrò ní islam lakinnahum ikhtalafu fi man taraka as-salata ma'a i'tiqadihi wujubaha ṣùgbọ́n wọ́n ní ìyapa ẹnu nípa ẹni tó bá fìrun kalẹ̀ àmúládì sọ́kà pọ́rọ̀ ọ̀yàn nírun ẹlòmí ń bẹ kò ní kírun àmọ́ náà àdìsọ́kà rẹ̀ àkídà rẹ̀ ni pé irú ọ̀ràn ọ̀yàn ni àmọ́ negligence àbí àìka nǹkan kún ní òjẹ́ kó kí irú ẹni báyẹn àwọn àfáà ní ìyapa ẹnu lé lórí àmẹ́ni bá ti gbà yí pé kódà kó jẹ́ pé mùsùlùmí ni wọ́n sọ ní sún lọ́jọ́ tí wọ́n bíi

ahadisu ja'at an rasulillahi sallallahu alaihi wasallam una ni àwọn ahadis àwọn egba wa ọ̀rọ̀ ànábì tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam tusammi tarika salati kafiran tó ṣe pé ari àwọn hadis wọ̀nyí tin pè ẹni tó bá firun kalẹ̀ tí o ki tó pè ní kafiri ara àwọn ahadis tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam tí ń sọ ife ẹni bá ṣìrún kalẹ̀ tí ò kí káàfìrí ló ń tọ̀hún níngẹ́rì tẹ̀fẹ̀rík bẹ́ẹ̀nà lè jáhìl wàlìmùtàháwìn láì jẹ́ pé ó sì òun pínyà láàrin ẹni tó sọ wípé ó jà ìrun yìí níyàn kìí sí ọ̀ràn àyàn wàlìmùtàháwìn abẹ́ni tó sọ wípé negligence ló mú tí ò fi kì tàháwùn náà ni pé àìka nǹkan kún àìbìkítà ló mú tí ò fi kì àbí ká sọ wípé bóyá ó underestimate ipò tí ìrun wà tọ́ àfáwọn ni ẹ̀rí lórí eléyìí náà ni pé an Jabir qala qala rasulullahi sallallahu alaihi wasallam inna bayna ar wa bayna ash-shirki wal-kufri tarika sala. salah sayyidina Jabir ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé dájúdájú ti bẹ láàrin ọmọ ènìyàn àti ẹbọ àti kèfèrí òun náà ní kó fìrún sílẹ̀ yẹn ni pé ìyàtọ̀ tí ń bẹ láàrin tá a fi ma ọmọ ènìyàn pé lágbájá yìí mùsùlùmí ni ni àbí káfìrí ni òun náà ní ìfìrún sílẹ̀ kódà nínú ẹgbà ànábì jẹ́ kó yé wa ẹni ní káfìrí ok wọ́n gbà látọ̀dọ̀ Buraida qala العهد الذي بيننا وبينكم الصلاة فمن تركها فقد كفر òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní àdéhùn tí ń bẹ láàrin wa àtàwọn yẹn ni pé in tí ń bẹ láàrin àwa mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí òun náà ní irun ẹni bá ti wá fi irun yìí kalẹ̀ faqad kafara ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ti ya káàfìrì ẹ̀rí pé hadisi bó ṣe wá kò mú yàtọ̀ wá láàrin ẹni tó já níyàn àbẹ́ni tó fi kalẹ̀ nípa tó kò ka ìrun yẹn kún ṣùgbọ́n àfáàní lakinna rajih min aqwalil ulama ṣùgbọ́n èyí tó wáwá tàà fún ní preference èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù èyí tó ṣe déédé jùlọ nínú gbólò àwọn àfá lórí ọ̀rọ̀ yìí annal murada bil kufri huna al kufru al asghar alladhi la yukhriju min al milla nta tí kèfèrí ní ìbàyí tí ń túmọ̀ sí nti tí ya kèfèrí ní ìbàyí òun na ni asgar kófòrò kékeré ya kèfèrí kékeré èyí tó ṣe pé kò yọ̀nà kúrò nínú ojú ọ̀nà Islam kò yọ̀nà kúrò lójú mílà ní a méjì a a akbar ẹni bá ti akbar ti kó Islam irú ẹni tí alákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ sọ yẹn tó ja èèyàn lóníyàn tó ní ìwé sọ̀rọ̀ yẹn irú eléyìí kò sí èméjì bẹ́ẹ̀ o ti kó ní Islam àmẹ́lẹ́ẹ̀kejì yìí òun ó gbà pé irun ọ̀ràn yẹn ni àmọ́ negligence àbí àìka nǹkan kún ó wá mu tí ò kí irun yẹn ibẹ̀ làwọn afáà ní lórí àwọn kan ní òun náà ti kó ní Islam àwọn kan sì ní àà kófòrò yẹn kófòrò kí ló fà tó fi sọ wípé kúfúrú asgar ni afá ni kí ló fà tó fi sọ báyìí wọn ni jam'an bayna hadhihi ahadith wa ahadith ukhar minha wọn ni pé ká sí jam'u láàrin hadithi talákọ̀ọ́kọ́ta kàyí tó jẹ́ pé ohun òyàn ó kàn sọ pé ní bá ti fìrúlẹ̀ tí òkè ti di káàfìrí àtàwọn hadithi míì látùmọ́ wá ní ìsàlẹ̀ báyìí ẹ̀mà nínú sharia islam a máa rí àwọn àhádì tí ẹ pé ìkan ò lọ báyìí ìkan ò lọ báyìí nínú àwọn ẹ̀kọ́ tà sí ti kọ́ náà ni pé tádìsì kan bá lọ sí ọ̀tún tọ́kan lọ sí ibòmíì ìtaṣe náà ní kí bóò láti lo àdìsì méjèèjì yẹn táwọn amúdájọ ẹyọ kan jáde ní ara rẹ̀ òun làfáà fẹ́ sọ fún àbáyé nísìn an ubada wọ́n gba látọ̀dọ̀ ubada bùnú samit radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul خمس صلوات كتبهن الله على العباد من أتى بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عند الله أحد أن يدخله الجنة ومن لم يأت بهن فليس له عند الله أحد إن شاء عذبه وإن شاء غفر له سيدنا أبارة بن صامت

kò rá kankan láre nípa àwọn ìrun wọ̀nyí ìráláre yìí istikfafan bihakihin láì jẹ́ pé yàní kó ìtàbùkù àbí yàní ìbẹnu àtẹ́lù àbí ìtẹ́mbẹ́lú láì jẹ́ pé ó tẹ́mbẹ́lú ẹ̀tọ́ ìkankan nínú àwọn ẹ̀tọ́ ìrun wọ̀nyí yẹni pé kìí ṣe pé ó fi kalẹ̀ láì jẹ́ pé ó yẹpẹrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kana lahu inda Allahi ahadun an yudkhilahu aljanna irú ẹni bẹ́ẹ̀ ó ní àdéhùn lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fi Ọlọ́run mú ton wà aljanna Ọlọ́run mú wà aljanna wa man lam ya'ti bihin subani tí ó bá wá mú àwọn ìrun wọ̀nyí wá falaysa lahu inda Allahi ahadun kò ní àdéhùn kankan lọ́dọ̀ Ọlọ́run pé mú on wà aljanna in sha'a azabahu wa in sha'a tọ́lọ̀ ń bá fẹ́ yóò fìyà jẹ tó bá sì fẹ́ yóò foríjì tó bá wọlọ́run a fìyà jẹ nítorí pé kò kírun yẹn tó bá sì wọlọ́run yóò foríjì níbí báyìí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni pé mùsùlùmí tó sọ pé kò kírun nígbà tó wà láyé tí ìbá ti ṣe mùsùlùmí dáàmá ìrun yìí sọ̀rọ̀ yàn lé lórí ẹni tí ìbá ti ṣe mùsùlùmí káàfì ọmọ náà lẹ́yìn àlàtúrù kò sí èméjì rẹ̀ tó bá kú lórí kúfùrù rẹ̀ àmẹ́ntàdì sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni pé mùsùlùmí tó sọ pé kò kírun nígbà tó wà láyé ẹwà ọba ìtafà fẹ́ lómẹ́ náà ni pé níbi báyìí ànábì ní inṣáà azabahu wà inṣáà ghafara lahu tó bá wọ́lọ́hun yóò fi àjẹ́ tó bá wọ́lọ́hun yóò fi orígìn afáwa ni falamma radda rasulullahi sallallahu alaihi wasallam amran man lam ya'ti bihinna illa mashi'atillah aw mashi'atillah nígbà tí ànábì dá ọ̀rọ̀ ẹni tí ò bá kírun yìí tó dá padà síbi ntọ́lọ́n bá fẹ́ ó dá padà sí màṣí àtọ́lọ́n bọ́lọ́n bá fẹ́ àforíjì tó bá fẹ́ àfìyàjẹ́ alimna látara bẹ́ẹ̀ àwa mọ̀ wípé anna tarkahunna dúnà lókòfòrò wà ṣẹ́rìkìn wípé ìfihàn yìí kalẹ̀ láìkí pé ẹni tó jẹ́ mùsùlùmí tí ó sì tako ìjẹ́ ọ̀ràn yàrún èyí tó fi kalẹ̀ tí bá kí rẹ̀ kò tó àbí àbí ẹbọ likaulihi ta'ala nítorí pé ọlọ́run gan sọ báyìí pé inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní òun ò ní foríjìn ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú òun ọlọ́run ẹni bá ti pa nǹkan mìí pọ̀ mọ́ ọlọ́run kò lè rá foríjìn ọlọ́run ṣùgbọ́n náà a máa tí ó sì tako pé ìrún jí ọ̀ranyàn yìí ànábì wá fi àlámàrí ẹ̀ náà sì síbi pé tọ́lọ̀ ń bá fẹ́ àforíjìn tọ́lọ̀ ń bá sì fẹ́ àfìyàjẹ́ tò ní táàfà fẹ́ lọ́njú báyìí ni pé ọlọ́run ti sàdéhùn wípé ẹni bá ṣe ẹbọ pẹ̀lú òun à òun ọlọ́run subhanahu wa ta'ala kò ní foríjìn tàn so now àdéhùn tó wá sọ wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹbọ àti kèfèrí òun náà ni ìfìrúnsílẹ̀ nídìí eléyìí láti wá papọ̀ pẹ̀lú àdísì eléyìí mú dájọ́ kan jáde níbẹ̀ làfà fi wá sọ wípé àti púpọ̀ nínú àwọn àfà wípé ẹni tí ò bá kírun tí ó sì tako ìjọ́nà yẹn kó fòrò asgar ni tó bá àforíjì tó bá àfìyàjẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà púpọ̀ nínú àwọn àfà àwọn àfà ńláńlá gẹ́gẹ́ bí àwọn àtàwọn mí ó pè ní àkíní ó pè ní negligence ló fi fi kalẹ̀ ní àbí ó ti ẹ̀takù náà àwọn sọ wípé kófòrò yóò kòrò jùmínà mílà ní tó ti kúrò nínú ṣẹ̀rá Islam àmọ́ tí ó fẹ́ pàkíyèsí wá sí ní wípé alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ní káti ẹ̀ wípé kófòrò asgar ni wàláhì kò yẹ kí yóò fi hùn ṣeré kò yẹ kí yóò múnú ní yẹpẹrẹ torí pé ohun gangan ní òpó tó yẹ pé ó ga lẹ́yìn òpó imani òun náà sì ló dà gẹ́gẹ́ bí orí láàrọ̀ ọmọ ènìyàn tábà tiẹ̀ ní ẹni tó bá tí ò bá kí ọlọ́run lè forí jì tó bá wù ọlọ́run tọ́lọ́n bá fẹ́ eléyìí tọ́lọ́n bá fẹ́ ni tó bá wù ọlọ́run ni bóòlù ó sì mọ̀ pé òun bẹ nínú àwọn tí ọlọ́run subhanahu wa ta'ala yóò forí jì lẹ́yìn náà kò sí èméjì mẹ́rú ẹni bẹ́ẹ̀ yóò kọ́kọ́ wọná kó tó wà dìjẹ́ náà ẹni tí ò bá kírun tọ́lọ́ wallahu alam yóò kọ́kọ́ wọná kó tó wà lìjẹ́nà ọlọ́run náà ló sì mọ̀ ìgbà tí ó lò nínú náà ẹgbà wá sì wáyé tí gbogbo ẹni bá ti wọná rí kódà kó padà wà lìjẹ́nà àpẹẹrẹ kó wọná rí yẹn kò ní kú lára rẹ̀ so irun kìí ṣe nǹkan tí ẹ̀ máa fi ṣeré ni àwọn àfáà ń sọ̀rọ̀ yìí fún wa nípa kálíbà máa kí ni àwọn amínà ẹpanupọ̀ àwọn àfáà lẹ́yìn náà kí làwọn àfáà sọ nípa irú ọ̀rọ̀ báyẹn àmáwa àgbọ̀rọ̀ fìrún ṣeré ọlọ́mọ́síwálẹ́ ni tí ó fìrún ṣeré inshallah mo rò pé ká dómẹ̀ ní òwúrọ̀ yìí àsìkò ti lọ èyí tààkà tó ṣe dídọ́lọ́kó fún aládàá rẹ̀ ètò jẹ́ ìṣọ́lọ mọ́sà foríjẹ nìkọ̀ọ̀kan wa irun ṣe pàtàkì pọ̀ ọlọ́mọ́sà sí rọrùn fún wa máa kí àwọn tí máa kírun àwọn ẹni ọlọ́run àwọn onígbàgbọ́ àwọn náà ni wọ́n máa kírun bó ṣe tọ́ àti bó ṣe yẹ wo àwọn àyàtul Qur'aniyya eh, ni ọlọ́mọ́sà sàwánà ni mú mi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalamu wa rahmatullah hmm. Àwọn ọmọ ara láàrin ó ti gbàdúgbà rájì àwọn náà ó jíyà ń jọ gbé ní alèkè àwọn tó lọ́lọ́ ń sọ fún anú sọ̀rọ̀ sọ̀rọ̀ kan nígbà tó lọ́ ń sọ̀rọ̀ àwọn ẹni rí ó ní fàkàlàfà mi bá dé rìn kálífùn àdọ́ òṣàlá ẹ̀kíni kí ni parẹ́ ọ̀yà tẹ̀rẹ̀ ọ̀dọ̀ ṣàbí fasáúfà yalkauna subhanahu wa ta'ala tó bá wọlọ́n lẹ́yìn ìgbà tán bá jíyà tán ọlọ́run àforíjì wọn àbí tó bá wọlọ́run àforíjì wọn tó bá sì wọ àfìyàjẹ́ wọn wallahu ala so aburú ló náà wa alaikum salam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí bó ṣe wá náà ní kí wọ́n mú nǹkan gọ̀tá ń pè ní alburak fún ànábì fàlàálà láti Mákà ló ti gún lọ sí Uh, bẹ́tìlì ọ̀nà uh, mafdis àbí ẹ̀jẹ̀ uh, Masjid al-Aqsa then wọ́n ti gbogbo sánmà lọ láti bẹ̀ náà wọ́n ti tẹ̀ sí ẹ̀yà ti dá bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ni téèyàn bá kírun tó bá fò lórí àyà kan síbòmí ní tó dájú náà ni pé àwọn tó wà lẹ́yìn tó bá mọ súrà yẹn kan dá padà kan rán létí ṣùgbọ́n tó bá rán létí tó bá di pé bóyá òun kò wá gẹ́ẹ̀sì ẹ̀ tó di pé bóyá conviction fẹ́ ṣẹlẹ̀ ó lè máa bá lọ kódà lè fi súrà yẹn bọ́ sí súrà mi tí conviction bá fẹ́ ṣẹlẹ̀ nígbà míì